gẹ́gẹ́ bí a ṣe ń sọ lọ lẹ́ẹ̀kan fún àǹfààní ẹ̀yin tí ẹ ṣẹ̀ṣẹ̀ ń darapọ̀ mọ́ wa hmm, àlejò tí mo gbé wá lọ́tẹ̀ yìí orúkọ wọn náà ni Yétúndé Àríyìbí wọ́n jẹ́ sọ̀rọ̀sọ̀rọ̀ wọ́n sì jẹ́ agbaninímọ̀ràn lórí àwọn ọ̀dọ́ ìdí nìyẹn tá a fi gbé wọn wá sórí ètò lọ́sẹ̀ yìí kí dẹ̀ ni ohun tí à ń yànnà náà ẹ̀ lọ́sẹ̀ yìí ó dá lórí ipa tí àwa òbí ń kó lórí àwọn ọ̀dọ́ àti ipa tí àwọn ọ̀dọ́ gan pàápàá tí wọ́n láti kó ní ọjọ́ iwájú àwọn òbí wọn so ètò náà sì ń tẹ̀síwájú ó mà ní ìbéèrè kan tí mo fẹ́ béèrè lọ́wọ́ àlejò mi ṣùgbọ́n ṣáájú ìbéèrè yìí wọ́n ní ìṣẹ̀lẹ̀ kan tó ṣẹlẹ̀ láàrin ìyá kan àti ọ̀dọ́kùnrin kan so mo fẹ́ kí a jọ fi ojú inú wò ó fún àǹfààní ẹ̀yin tí ẹ sì ń gbọ́ wa lọ́wọ́lọ́wọ́ báyìí tí ẹ ń wò wá lọ́wọ́lọ́wọ́ tẹ bá ní ìdáhùn sí àwọn ìbéèrè yìí tàbí tẹ bá ní ọ̀rọ̀ kan tàbí òmíràn ẹ ní àǹfààní láti pè wá tàbí láti mú ìmọ̀ràn yín ránṣẹ́ sórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ yìí 081 344 85935. kí sì ni ohun tí a fẹ́ yànnàná ẹ̀ yìí ọ̀dọ́mọkùnrin kan ni nígbà tí ó ṣe ìyàwó mo fẹ́ kí n máa fọ̀rọ̀ ọkàn bá ìtàn yìí lọ torí ìbéèrè kan wà tí mo fẹ́ béèrè lórí ẹ̀ nígbà tí ọ̀dọ́mọkùnrin ṣe ìyàwó ó sà sọ fún ìyàwó ẹ̀ pé òun ò fẹ́ rí ìyá òun lọ́jọ́ tó ṣe ìyàwó gan ìyá ẹ̀ ò sí ń bẹ̀ òun ò fẹ́ rí ìyá òun sójú ṣùgbọ́n ìyá ẹ̀ ò mà kú kò mà run ṣùgbọ́n wá di ọjọ́ kan ìyá yìí bá gbéra ló bá bẹ̀rẹ̀ sí ní wá àwọn ọmọ ẹ̀ káàkiri nígbà tó dé ọ̀dọ̀ ti àkọ́bí yìí ó sọ fún un kúnlé lórúkọ àkọ́bí yìí ń jẹ́ torí wọ́n fi ọ̀rọ̀ yìí lọ̀ wá ni wọ́n sì ní ká tẹ sáfẹ́fẹ́ nígbà tí ìyá yìí dé ọ̀dọ̀ ẹ̀ ó bínú gan-an tí ó sì jẹ́ pé ó lé ìyá yìí jáde nínú òjò nígbà tó yá ìyá yìí tún padà wá nígbà tó tó ọdún mẹ́ta lẹ́yìn èyí ṣùgbọ́n ìyàwó ọmọ ẹ̀ ló bá nílé ìyàwó yìí ó tẹ́wọ́ gba màmá yìí tọwọ́ tẹsẹ̀ ó dáná fún ó jẹun nígbà tí ọ̀dọ́mọkùnrin yìí máa ti ibiṣẹ́ dé tó bá ìyá nílé wàhálà ni o níṣe ló tún bá ìyá yìí jà tó di pé ó lé ìyá yìí jáde nígbà tí wọ́n á bí lọ tí wọ́n bí bọ̀ pé kí ló ṣẹlẹ̀ ọmọbìnrin yìí sọ pé tí ò bá sọ fún mi tó wà láàárín ìwọ àti ìyá ẹ mo ṣetán láti kọ̀ ẹ́ mo ṣetán láti fi inú ilé yìí sílẹ̀ ló wá sọ fún pé nígbà tí àwọn jọ ń gbé pẹ̀lú ìyá òun àti bàbá òun pé mẹ́rin ni àwọn nígbà tí ìṣòro dé kò síṣẹ́ lọ́wọ́ bàbá òun iṣẹ́ bàbá òun bọ́ ìyá òun bá kọ bàbá òun sílẹ̀ nígbà tí ìyá òun kọ bàbá òun sílẹ̀ para ló bá ta mọ́ landlord pé landlord tí ó ní ilé táwọn ń gbé ni ìyá òun bẹ̀rẹ̀ sí ní fẹ́ nígbà tó bẹ̀rẹ̀ sí ní fẹ́ landlord ló di wípé landlord ní pé kí bàbá òun kó kó ẹrù kó jáde bàbá kẹrù jáde pẹ̀lú àwọn mẹ́rẹ̀ẹ̀rin lọ́wọ́ àbígbẹ̀yìn jẹ́ ọmọ ọdún méjì tó fi lé wọn síta ó ní bàbá yẹn àti àwọn àwọn bẹ̀rẹ̀ sí lọ sun uncompleted building àwọn ilé àkọ́kù kan lẹ́yìn chọ́ọ̀chì kan tó jẹ́ wípé ní Ìbàràpá ni àwọn bẹ̀rẹ̀ sí ní sùn wọ́n nígbà tí ìṣòro yẹn le tó jẹ́ wípé àtijẹ àtimú le gan fún àwọn làwọn bá gbé kékeré kó dáa jẹ́ ká kúkú gbé kékeré padà lọ sí ọ̀dọ̀ ìyá torí ó ń ṣe àárẹ̀ bóyá ìyá ìyá tiẹ̀ máa tọ́ kékeré lọ kó fi àwọn tó kù sílẹ̀ kádàrá táwọn yàn nìyẹn àwọn máa bá a yí ṣùgbọ́n ní àsẹ̀yìnwá àsẹ̀yìnbọ̀ nǹkan kan ṣẹlẹ̀ wọ́n ṣe dí ọ̀dọ̀ ìyá yìí nírètí pé bí mísù ṣe bo ara ọmọ yẹn ìyá yẹn á tẹ́wọ́ gba ọmọ yẹn pé à ah, ọmọ òun bóyá ṣèkẹ́ ẹ̀ ìyá yìí ò mà tẹ́wọ́ gba ọmọ yìí ṣe ló lé àtẹ̀gbọ́n hmm. àti kékeré ṣe ló lé wọn dànù ó lóun ti rí ibi tí ilẹ̀ gbé lójú o òun ti rí ibi ayọ̀ òun ibi ìjókòó òun o so kí gbogbo ọmọ àti bàbá kọ́ má wá òun kí wọ́n sì fi ilé wọn ṣe títí wọn bó ṣe di pé ọ̀dọ́mọkùnrin yìí ṣe bẹ̀rẹ̀ sí ní báyí báyí báyí tó fi di pé ó lu àlùyọ nìyẹn ṣùgbọ́n àsẹ̀yìnwá àsẹ̀yìnbọ̀ ìyá yìí nígbà tí láńlọ́ọ̀dù lè bi àgbà ń rè hmm, láńlọ́ọ̀dù mà kú gbogbo àwọn ọmọ láńlọ́ọ̀dù bá gbá ló bá fi yá ìyá pé àsìkò tó kó gbé ẹrù ẹ̀ kó máa lọ nítorí wípé kò jẹ bàbá àwọn ní ọmọ nígbà tí ìyá yẹn lọ ló di pé òun náà bẹ́ẹ̀ lọ bẹ̀rẹ̀ sí ní bẹ̀rẹ̀ ìgbésí ayé míì ṣùgbọ́n ilé ayé ò máa rọrùn fún kò rọgbọ fún un ló fi rò pé jẹ́ kó kúkú wá igi àkọ́ṣe òun lọ gbogbo àwọn ọmọ tóun ti bí ní ìbẹ̀rẹ̀ pẹ̀pẹ̀ ayé òun jẹ́ kóun wá wọn lọ nísìnyí ìyá yìí wá ń wá wọ́n bẹ̀rẹ̀ sí ní bẹ ọ̀dọ́mọkùnrin yìí pé kó jọ kó gbẹ́bẹ̀ láti tẹ́wọ́ gba ìyá yìí gbogbo àwọn mẹ́rẹ̀ẹ̀rin fárígá wọ́n náà wọn ò rí ìyá yìí sójú. So kí la lè sọ wípé a fẹ́ sọ sórí ọ̀rọ̀ yìí ṣé ọkùnrin ni ká bẹ̀ ni ṣé ni ká bẹ̀rẹ̀ sí ní bẹ̀ ni àbí ìyá la fẹ́ dojú ọ̀rọ̀ kọ mo mọ̀ pé ìyá náà ń gbọ́ mi lọ́wọ́lọ́wọ́ báyìí kúnlé náà dẹ̀ ń gbọ́ lọ́wọ́lọ́wọ́ báyìí kí lẹ rò pé a lè sọ sí ìṣẹ̀lẹ̀ tó ṣẹlẹ̀ yìí. Hmm. ọ̀rọ̀ ńlá ni ọ̀rọ̀ tó wà nílẹ̀ ọ̀tí ò bá sọ pé ọ̀rọ̀ kì í tóbi títí ká fi ọ̀bẹ bù ú. Hmm kò dẹ̀ sí ohun tí ò ṣẹlẹ̀ rí hmm. nípa ti ìyá yẹn mo mọ̀ pé níbikíbi tó bá wà báyìí òun náà àti rí àṣìṣe òun. wọ́n ní gbogbo ìgbà ló máa ń sọkún. ó ti rí àṣìṣe ẹ̀ òun náà dẹ̀ á jẹ́ á jẹ́ àríkọ́gbọ́n fún àwọn obìnrin míì tó ń bọ̀ wípé nínú gbogbo bó ti wù kó rí ilé wa ó jẹ́ kókó hmm. pàápàá àwọn ọmọ wa nínú gbogbo bó ti wù kó rí èèyàn gbọ́dọ̀ fi àwọn ọmọ ẹ̀ sílẹ̀ ẹ̀bùn ni àwọn ọmọ jẹ́ fún obìnrin hmm. fún òbí àtọkọ àti àti ìyàwó hmm. wọ́n ní ẹsẹ ibo tó tó tó bẹyẹn tí ẹlòmíín fi owó wá tó ń wá wá wá tí ò rí èèyàn kan wá rí àkànṣọ́nù ṣùgbọ́n sì ojú òun náà ti jà á ti mọ̀ pé àṣìṣe ló lọ ìyẹn dẹ̀ jẹ́ ọgbọ́n fún àwọn tó kù. Hmm. fún àwọn ọmọ èmi ò bá sọ fún pé àìgbọràn tèmi lè gbà wọ́n ni pé kán rántí pé bíbélì sọ pé ká bọ̀wọ̀ fún àwọn òbí wa hmm. torí kíni kí ọjọ́ alẹ́ wa kó lè ṣe kíni. kó lè dára. Hmm. èyí ni òfin ọlọ́run àdáyà yẹn wá ṣe dáadáa o tàbí kò ṣe dáadáa o àwọn ọmọ ò ṣe fílẹ̀ fún ìdájọ́ ọlọ́run hmm. káwọn tẹ̀lé ohun tọ́lọ́run wí hmm. wọ́n gbà á mọ́ra wọn ṣàlè níyà mi hmm. wọ́n lè níyà mi bó ti wù kó rí ìyá wọn náà ni ó lè dà síta kò lè síta kò lè fi ìyá mi ṣe yà bó bá fi ìyá mi ṣe yà ọ̀rọ̀ máa kan ọ̀run lọ́jọ́ kan tó máa mọ̀ pé tọ́wọ́ máa débẹ̀ lọ́jọ́ kan pé báyìí ló ṣe jẹ́ èmi nìyí ẹ̀ lóòótọ́ ṣùgbọ́n báyìí ló tún ṣe jẹ́ hmm. nǹkan kì í jẹ́ titi ti taya àbíbáná ṣe tán ti tabatọmọ kó má làálà kó kàn gba ìyá wọn padà sọ́dọ̀ kó dè máa dúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run nínú gbogbo wọn nínú gbogbo wọn ní ká máa dúpẹ́ hmm. òun lẹsọ ń sìn pé wọ́n ti yàn wọ́n ti yanjú. Hmm òbí ọmọ mi wà tó wà lọ́dọ̀ ìyá tó wà lọ́dọ̀ bàbá tó àtìyá àti bàbá tó tẹ̀lé ọ̀kadà tó tó yàn tó yanjú hmm. kí wọ́n lọ́wọ́ á máa dúpẹ́ fún hmm. kó jẹ́ kí bàbá ìyá yẹn òun ni àgbélébù ti ẹni yẹn òun àtọlọ́run lọ́nà ìyẹn lọ́dọ̀ lọ́tọ̀ lọ́wọ́ mo dẹ̀ mọ̀ pé òun náà kò ní lè ṣe orú ẹ̀ mọ́ á dẹ̀ jẹ́ àríkọ́gbọ́n fáwọn tó tó bá rá àwọn ẹlòmíì tó fẹ́ gbérú gbèsè yẹn á lè ṣe kí ni á lè bá wọn wí pé ẹ má gbérú gbèsè yẹn o bó ṣe rí rèé o bó ṣe rí nìyẹn so bí àárín yẹn ṣe rí nìyẹn káwọn ọmọ yẹn kàn kàn fi yọ lọ́rùn kàn fà á mọ́ra kàn ṣe yẹn máa tún jẹ́ kí ìbùkún kó tún wà kó tún pọ̀ pọ̀ fún wọn hmm. ọlọ́run tó ti ń ṣe ìyá fún wọn tó ti ń ṣe bàbá fún wọn láti ilẹ̀ kan òun gangan ni kan fèsì kan fọ̀rọ̀ yẹn ìyá ọlọ́run àwọn ọmọ yẹn kan gbàgbé gbogbo ohun tó ti tó ti ṣẹlẹ̀ sẹ́yìn hmm. gbàgbé gbogbo ohun tó ti ṣẹlẹ̀ sẹ́yìn hmm. because pélé yóò bá ṣe ìmí lè ṣe hmm. ìmí lè ṣe nínú gbogbo nǹkan ká máa dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run. ẹ̀yin olólùfẹ́ mi wọ́n ní kò sí òbí tí ẹ máa bí tí ò mà ní rí wí kò sí ìyàwó ilé tí ẹ máa bí tí ò ní rí sọ bákan náà ni kò sí aya tí ẹ máa pè jókòó tí ò ní mú kálàmù láti bẹ̀rẹ̀ sí ní kan ìtàn ìgbésí ayé ẹ̀ bó ti ṣe rí gan-an nínú ilé nìyẹn a máa ń sọ wípé kò sí perfect home wọ́n ní kò sí perfect relationship kò sí perfect home gbogbo ilé náà ló ní kùdìẹ̀kùdìẹ̀ tiẹ̀ tí ẹlòmíràn bá ṣí wàhálà tàbí ìjọ̀gbọ̀n tó wà nínú ilé tiẹ̀ fún ẹ wàá mọ̀ pé ò ní ṣòro hmm. tẹ bá rí ti ìdílé yìí tí à ń sọ yìí nígbà tí wọ́n pè wá tí wọ́n fi ọ̀rọ̀ yìí tó wa létí wọ́n ní ká ṣí i lójú afẹ́fẹ́ ọmọ yìí yarí kanlẹ̀ ó fárígá ó ní kò sí ohun tí ìyá òun lè sọ tóun fi lè gbọ́ ẹ̀bẹ̀ ṣùgbọ́n pẹ̀lú ètò tí à ń ṣe lọ́wọ́lọ́wọ́ báyìí wọ́n ní kò sẹ́ni tí ò lè ṣàṣìṣe o hmm, kò sẹ́ni tí ò lè ṣe ẹsẹ̀ gbé wọ́n ní ẹni tó rò pé dúró kí ó kíyèsára kí ó má ṣe ṣubú gbogbo ẹ̀yin tí ẹ̀ ń wò wá nílé lọ́lọ́kan òjọ̀kan ìmọ̀ràn tí a kàn ní fún gbogbo àwọn òbí lápapọ̀ ni wípé tó bá jẹ́ wípé ohun kan ni ò ń là kọjá lọ́dọ̀ ọkọ ẹ̀ tó jẹ́ wípé ó ń fún ẹ ní ẹ̀dùn ọkàn tó ń fún ẹ ní ìrò ìbànújẹ́ ní gbogbo ìgbà ẹ máa faradà á mo mọ̀ wípé tó bá pẹ́ tó bá yá akólòlò á pe bàbà tó bá pẹ́ tó bá yá láṣẹ Ìdùmarè gbogbo òkè ìṣòro yìí di pẹ̀tẹ́lẹ̀ á di ohun tí a ó máa fi sọ ìtàn ṣùgbọ́n a ní sọ ìtàn ọbí lórí wa láṣẹ Ìdùmarè mo ní àríkọ́gbọ́n ni ìtàn ìgbésí ayé ẹnìkankan yóò máa jẹ́ bírú ìtàn eléyìí tí ó ṣẹlẹ̀ sí ìdílé yìí ìdílé Akínwùmí ọ̀gbẹ́ni yìí sọ wípé kí a sọ orúkọ òun ó nítorí pé kò sí ṣàṣà ẹni tí kò mọ̀ nípa ìtàn òun nítorí pé ó jẹ́ olóṣèlú ìyá ẹ̀ ti wá ṣetán nísìnyí láti sọ wípé òun lòun ni àwọn ọmọ wọ̀nyí nígbà tó korò nígbà tó le níbo nìyá wà nígbà tí wọ́n ń sáré kiri àti jẹ àti mu níbo nìyá wà wọ́n tiẹ̀ ní ọ̀kan lára àwọn ọmọ yìí wọ́n ní nígbà tí ó ń sáré tí ó ń ta pure water káàkiri ọkọ̀ gbà láti ìgbà yẹn ló ti di ẹlẹ́sẹ̀ kan ààbò níbo ni kókàn yẹn sí nígbà tó ti bẹ̀rẹ̀ sí ní ṣe eléyìí láti nǹkan bí ọmọ ọdún mẹ́jọ ni ṣùgbọ́n wọ́n ti wá yàn wọ́n ti yanjú eléyìí tí ó jẹ́ àbígbẹ̀yìn ọmọ nísìnyí wọ́n ló ṣe convocation ní ọ̀sẹ̀ tó kọjá ìyá yìí wá dìde wípé ọmọ òun sáà ni a ò sọ wípé ọmọ ẹ̀ kọ̀ ṣùgbọ́n níbikíbi tí o bá wà tí o bá ń gbọ́ ètò yìí lọ́wọ́lọ́wọ́ báyìí níṣe ló yẹ kí o fi ọwọ́ bojú níbi tí o wà ṣùgbọ́n gẹ́gẹ́ bí àwọn ìwé Yorùbá ṣe sọ wípé ọmọdé ò lè morin jẹ kó má rà lọ́wọ́ kò sẹ́ni tí ò lè ṣe àṣìṣe kò sì sí ẹni tí ó pé ẹ̀bẹ̀ ni màá kàn bẹ̀ gbogbo ìdílé yìí wípé kí wọ́n jọ̀ọ́ kí wọ́n fiyè dénú kí wọ́n gbà wípé ìgbà ìmọ̀ ni kò sì sẹ́ni tí ò lè ṣe àṣìṣe ẹ fa ìyá yín mọ́ra ẹ parí ìjà tàbí àwọ̀ èyíkéyìí tó bá wà láàrin yín ìyá ni ìyá ò máa jẹ lọ́jọ́kọ́jọ́ o ìyá yìí náà ló da ẹ̀jẹ̀ lé yín lórí ìyá yìí náà ló dúró tì yín ṣùgbọ́n ò lè sọ ní pàtó ohun tí ó fà á tí ọkàn ìyá yìí fi ṣí lójijì ẹ jẹ́ ká tún wò ó lọ sí ọ̀nà bòmíì ìyá tó kàn déédéé tó bí ọmọ mẹ́rin kalẹ̀ tó fi ọmọ ọdún méjì sílẹ̀ ṣojú lásán ni ẹ jẹ́ kí a bẹ́ẹ̀ wò ó tẹ̀ tún wá lọ nínú òjò tẹ̀ tún gbé ọmọdé yìí pẹ̀lú àárẹ̀ lọ́ba tó yarí pé kẹ́ ẹ máa lọ ṣojú lásán ni ẹja ti pa bẹ́ẹ̀ wò ó ohunkóhun tí ìbá jẹ́ láàrin ìdílé yìí ẹ jẹ́ kí wọ́n fi ṣe osùn kí wọ́n fi para ó ní ìyá wo ọmọ rẹ ọmọ wo ìyá rẹ ẹ jọ̀ọ́ ẹ jẹ́ kí àwọ̀ yìí náà kó di èyí tí ó dópin láti wákàtí yìí lọ ẹ jẹ́ kí a dáríjì ara wa níbikíbi kò sẹ́ni tí kì í ṣẹ̀ o a sì ń ṣe ọlọ́run ó ń dáríjì wá ó ń gbọ́ kí wá ló dé tí àwa ẹ̀dá ènìyàn wa lè dáríjì ara wa ẹ jẹ́ ká dáríjì ara wa kí ìrẹ́pọ̀ yẹn ń kọ́ kí ó tún padà bọ̀ lẹ́ẹ̀kan sí i gbogbo ilé tó bá ń wò wá lọ́wọ́lọ́wọ́ báyìí tó bá ní wàhálà tàbí ìdààmú èyíkéyìí mo gbàdúrà yìí pé láṣẹ ìdùmàrè ọlọ́run yóò bomi rin ibikíbi tí bàtà bá ti ń ta yín lẹ́sẹ̀ láṣẹ ìdùmàrè ọlọ́run yóò bomi rin mo ní gbogbo àwa tá a ṣẹ́gun sí náà là á jókòó là á jèrè ẹ̀ là á fi jẹ̀kọ láṣẹ Ìdùmarè mo ní ẹ̀wọ̀n nífẹ̀ẹ́ lòmíì ṣe mí o ẹ̀yin kọ́ wọn ò nífẹ̀ẹ́ lòmíì ṣe wá gbogbo àwa abiyamọ pátápátá ibí yìí ló yẹ ká ti sún bàǹtẹ́ wa ibí yìí gangan gangan ló yẹ ká ti sún ọ̀já sókè wọ́n ní abiyamọ máa ń sún ọ̀já ni àbí bẹ́ẹ̀ kọ́ bẹ́ẹ̀ ni ó dùn ó kan ipòkípò la lè bára wa gẹ́gẹ́ bí ìyá mm-hmm. nínú ilé. Mm -hmm ẹ má jẹ́ kí a fi àwọn ọmọ wa sílẹ̀ ẹ jẹ́ kí a dúró ipòkípò tó bá wùn kí a bára wa ẹ jẹ́ ká dúró kí a ṣe àwọn èyí ká ṣe ìyá àwọn ọmọ wa kalẹ̀ kó lè ṣeé ṣe fún àwọn ọmọ wa gan-an láti lè sọ pé ìyá mi rèé nígbà kan báyìí ó fojú winá nǹkan báyìí nígbà kan báyìí ó fojú winá nǹkan báyìí ọ̀pọ̀lọpọ̀ ilé ló ti dàrú lónìí abala tí a ó máa lọ lọ́wọ́lọ́wọ́ nìyẹn kí ni ohun tí a fẹ́ ṣe láti rí dájú wípé gbogbo àwọn ilé wọ̀nyí ó tún padà tòrò ó padà bọ̀ sípò abala tó kẹ́yìn òun náà ni à ń lọ báyìí ẹ̀yin ará ilé ẹ jọ̀ọ́ ẹ má dìde níbi tí ẹ jókòó sí tẹ́ bá ní ìpolówó èyíkéyìí ẹ jọ̀wọ́ ẹ pè wá sórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ yìí 081 344 85935 òdo ẹ̀jọ ọ̀kan ẹ̀ta ẹ̀rin ẹ̀rin ẹ̀jọ àrún ẹ̀sán ẹ̀ta àrún fún ìpolówó ọjà yín tàbí ìbéèrè èyíkéyìí ẹ ní àǹfààní láti pè wá abala àwárí òun náà láwọn máa lọ lọ́wọ́lọ́wọ́ báyìí ẹ má dìde níbi tí ẹ jókòó sí à